store. Nigeria. This is Fresh 107.9. Fresh 107.9 FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. kọ sísọ tó wọ́n ní kango kango báyìí láàgbóhùn agogo bẹ́ẹ̀ ni dùgbẹ̀dùgbẹ̀ làágbọ́ ti ṣẹ̀kẹ̀rẹ̀ bó sùn màrìbáyọ kẹlẹ́ kí wọ́n lóyìnbó ó di dandan káwọn tí wọ́n bá wà ní ọjọ́ ta kí wọ́n rí kedere ni o ìròyìn tá a pè ní ọkọ̀ sísọ náà túre o òun náà ló tún yọ kí lọ́sàn tòní ìkànnì fresh lawa one zero oh seven point nine fm abẹ́òkúta ẹ ti mọ̀ yí pé bá aago kan àbọ̀ bó bá ti ṣe bẹ́ẹ̀ tóró kango kango bíi ìta gogo lẹ máa ń láǹfààní láti fetígbéyàwó ìròyìn eléyìí tọkọ sísọ tí sì tún máa gbẹ̀nú tán àtúntìdé o lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wà lórí ìròyìn Túndé Hamzat ló kọ́ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé òun náà ló ń kí n káàbọ̀ sórí ìròyìn tọkọ sísọ fún tọ̀sán tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹ ti mọ̀ yí pé àwọn kókó kókó kókó eléyìí tó bá kọ́kọ́ sodo sínú ìròyìn tọkọ sísọ àwọn náà la kọ́kọ́ máa ń ṣe bẹ́ẹ̀ tá a máa dín wọn sí létí lọ́kọ̀ọ̀kan èjèèjì kókó ròyìn àkọ́kọ́ tọkọ sísọ tí wọ́n kọ́kọ́ máa láǹfààní láti dín sí létí lọ́sàn-án tòní nípínlẹ̀ Ondo òun náà ni wọ́n ti kọ́kọ́ mú o ìròyìn eléyìí tọkọ sísọ tọ́ka àrùn ni bẹ́ẹ̀ ló tún gbẹnu tán níbẹ̀ màmá ni obìnrin kan o ọmọ mà ṣekú pàyà rẹ̀ ni ẹgbọ́n tóbìnrin wí o ó ní ẹni tí í ṣe pásítọ̀ àwọn ọ sọ pé ìyá àwọn ọlájẹ́ lòun bá fi ṣekú pàyà àwọn o àbẹ́ẹ̀rí pọkọ sísọ o. láti ìpínlẹ̀ Ondo ẹ jẹ́ kí n tún lọ mú kókó mi ẹ jẹ́ kí n lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ o nílùú Ìbàdàn ni nílé Olúyọ̀lé kí n sáré tara ṣàṣà lọ síbẹ̀ kí n tún mú kókó ìròyìn tó kọ sísọ mí ń ìròyìn tó kọ sísọ yìí ọmọọmọ ṣe ni láàánú púpọ̀ púpọ̀ o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá jorí àwọn bọ́ bá dájú pa ó ó kó mi ọ́ bọ́ lójú ẹ̀ ọkọ̀ akóyọyọ kan mọ̀mọ́ ọkọ̀ akẹ́rù kó iná mọ̀mọ́ ń bọ̀ rẹ́rẹ́ mú rẹ́rẹ́ mú o ó sì lóun pẹ́wọ́ fáwọn àgùntàn kan tí wọ́n wà lójú ọ̀nà níbi títí ń pẹ́wọ́ nírònà nílùú ìbàdàn lágbègbè lágbègbè ìjọba àbílẹ̀ lágelúléjì òkú ó àwọn ọmọ ilé láti ìpínlẹ̀ ọ̀yọ́ nílùú ìbàdàn ẹjẹ́ ń tún lọ mú kókó mi ìtòlórí kókó ròyìn tọkọ sísọ náà la wà tí mọ̀ mọ́ àwọn kókó kókó kó tí gbogbo ẹ̀ ń wá ń ṣe kókókó níbo ni wọ́n tún ti mú kókó mi ẹ jẹ́ kí n tún lọ sí ìpínlẹ̀ akwa ibon níbẹ̀ mọ̀mọ́ ni àwọn ọ̀dọ́ kan ti kóra wọn jọ o wọ́n sì lọ sun ẹnìkan eléyìí tọ́jú ọlọ́pàá wọ́n lọ sún mọ́nú ilé o ẹ̀ bá tún rí pọkọ̀ sísọ báyìí rìpẹ́tọ̀ ọlọ́pàá wọn pé o láti ìpínlẹ̀ akwa ibom kókó mi náà tún rèé tó ń wáyé nípínlẹ̀ plateau àwọn kan mọ̀mọ́ ni àwọn agbénipa o wọ́n mọ̀mọ́ ní agọ́ pamọ́ sínú igbó ni wọ́n sì ṣekú pa àwọn ọ̀dọ́mọdébìnrin léńjeléńje méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ plateau ẹ̀tún rí pọkọ sísọ. tó níwọ̀n bá àgbà tí mo ti dín àwọn kókó kòkò kókó eléyìí tó súyọ nínú ìròyìn tó kọ sísọ fún tọ̀sán tòní tí mo ti dín wọn sí létí tán ẹja kọjá lọ sókè lọ́nà à o kò sí sọ. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. padà sórí ìròyìn tó kọ sísọ láti ìkànnì fresh one zero seven point nine fm abẹ́òkúta mo ti dín àwọn kókó ìròyìn mo ti dín wọn sí létí lẹ́ẹ̀kan ṣe wá rí àwọn kẹtẹpẹ bẹ̀ ìyan àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ò ní wọ́n bẹ̀rẹ̀ sí ni máa kà sí létí báyìí lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ jẹ́ kí n kọ́kọ́ mú o ìyan láti ìpínlẹ̀ wo ni ẹ jẹ́ kí n kọ́kọ́ mú láti ìpínlẹ̀ ọ̀yọ́ nílùú ìbàdàn ní onílé olúyọ̀lé níbẹ̀ ni wọ́n ti kọ́kọ́ mú kókó ròyìn ìwẹ̀ ni wọ́n ti kọ́kọ́ mú ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn eléyìí tọkọ sísọ o níbẹ̀ mọ̀mọ́ ní ọkọ̀ akóyọyọ kóyan nìkan mọ̀mọ́ ti ṣekú pa àwọn ọ̀dọ́ mẹ́rin tí wọ́n jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ girama o pẹ̀lú dẹ́rẹ́bà wa alùpùpù ọ̀kadà kan níṣẹ́ lọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ tó kọ sísọ lákòókò eléyìí tí ọkọ̀ akẹ́rù kóyọyọ kan ti ń bọ̀ ìyẹn ò ní òpópónà kan lágbègbè tí wọ́n pè ní ìyẹn ò nílùú ìbàdàn níjọba àbílẹ̀ lágẹ̀lú nípínlẹ̀ ọ̀yọ́ wọn ní bí ọkọ̀ akóyọyọ kóyanrin bó ti ṣe ń bọ̀ ti ń bọ̀ ní rẹ̀rẹ̀mú rẹ̀rẹ̀mú wọn ní náà ló jẹ́ pé lákòókò kan tó dé ìkórìta kan iná lọ sọ pé nǹkan àwọn àgùntàn kan lójijì o wọn láwọn àgùntàn yẹn ni wọ́n ń gbìyànjú láti pẹ́wọ́ fún o ipe kó wọn mọ̀ ṣekú pa wọ́n ibi títí wá ń já ọwọ́ ọkọ̀ káàkiri tó ti fẹ́ pẹ́wọ́ kúò lójú ọ̀nà fún àwọn àgùntàn àwọn ọ̀dọ́ léńjẹ léńjẹ tí wọ́n jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ girama eléyìí tí wọ́n po kọ ilé ẹ̀kọ́ girama náà ní èjì òkú secondary school tó wà níjọba àbílẹ̀ lágelú nílùú ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ àwọn èèyàn wọn ní mọ̀mọ́ ní ọkọ̀ ìmórí lọ bá o wọ́n ló sì tẹ̀ wọ́n débi pé lójú ẹsẹ̀ òun náà wọ́n mí èmí ìgbẹ̀yìn wọ́n gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bùrà wọ́n gbẹ̀mí mì wọ́n lọ́kùnrin ọlọ́kadà kan náà tóun náà tún wọ̀ kadà rẹ̀ lọ jẹ́jẹ́ ìjẹ́jẹ́ rẹ̀ ọjọ́ ṣekú pa wọ́n pọ̀ ní òpẹ̀ láwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama yìí wọ́n wá jẹ́ márùn-ún lápapọ̀ tó ṣekú pa o wọ́n ní ọgbà báwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ girama ìjẹ̀kú secondary school níjọba àbílẹ̀ lágelú lùbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní bí wọ́n ti ṣe rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pé ọkọ̀ ti ṣekú pa àwọn akẹgbẹ́ àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yẹ ọ̀sọ́kà ní fọnáfọ́nsu wọ́n ní ni wọn ò bẹ̀sùbẹ̀gbá o wọ́n ní ni wọ́n fọ àkẹ́kọ́rí wọ́n ní débìí pé orí ló kó ẹ̀ńjọ́ jẹ́ dẹ́rẹ́bà awakọ̀ akóyọyọ nǹkan yọ o wọ́n ní lójú ẹsẹ̀ òní á bẹ̀rẹ̀ sí ní dáná sun ọkọ̀ eléyìí tó ṣekú pa akẹgbẹ́ wọn o wọ́n ní lọ̀rọ̀ wá di bọ́ọ̀lù ọ̀yà mi lágbègbè náà o débìí pé làásìgbò yánpọnyánrin lọ́wọ́ á bẹ́ sílẹ̀ o wọ́n ní tí kì í bá ṣe àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n tètè dé síbi ìṣẹ̀lẹ̀ náà òní á wá ń pẹ̀tù sí àwọn akẹ́kọ̀ọ́ nù o tí wọ́n sì wá rí i pé àlàáfíà ó jọba lágbègbè náà o ìyún lágbègbè ìjẹ òkú níjọba àbílẹ̀ lagelu nílùú ìbàdàn nílùú nípínlẹ̀ ọ̀yọ́ nígbà tí ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ ọ̀yọ́ tó náà ń jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ náà ìyún csp olùgbẹ̀ngà fàdèyí ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé o ó ní lóòótọ́ ni ọkọ̀ kan ló ṣekú pa àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń ti dẹ́rẹ́bà awalùkùkù ọ̀kadà kan ó ní tí kì í bá ṣe àwọn ọlọ́pàá tí wọ́n tètè dé síbẹ̀ ó ní àwọn ọ̀dọ́ ọ̀hún tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n fi ẹ̀hónú hàn lórí bí ọkàn ti ṣe ṣekú pa akẹgbẹ́ wọn ó ní wọn ò ba nǹkan jẹ́ jù bá ń lọ o ọ láwọn ọlọ́pàá tí wọ́n tètè dé síbi ìṣẹ̀lẹ̀ náà ó ní á dóòlà ìṣẹ̀lẹ̀ náà tí ò fi kọjá báwọn ipe omi àlàáfíà ó ti ń padà jọba ìyàn lágbègbè náà ó ní débi pé àwọn ọ̀dọ́ wọn ba àwọn nǹkan kan àtàwọn nǹkan kan jẹ́ ìyàn lágbègbè tíṣẹ̀lẹ̀ ń ti wáyé o àbẹ́ẹ̀rí pọkọ sísọ o láti ìlú ìbàdàn nílé olúyọ̀lé nípínlẹ̀ ọ̀yọ́ ẹ jẹ́ kí n tún lọ mú ìròyìn tó sísọ míì nípínlẹ̀ mi o ẹ jẹ́ kí n tara ṣàṣà kí n lọ sí ìpínlẹ̀ Akwa Ibom níbẹ̀ mọ̀mọ́ ni àwọn ọ̀dọ́ kan ti kóra wọn jọ o ìyọ̀n lágbègbè kan ti hàn pè ní ẹsẹ̀ Idim níjọba àbílẹ̀ Idim ìyọ̀n nípínlẹ̀ Akwa Ibom wọ́n mọ̀mọ́ lọ ká ọkùnrin kan tó jẹ́ rìpẹ́tọ̀ ọlọ́pàá wọ́n lọ ká mọ́lé ni o wọ́n sì dáná sun mọ́lé lóru ọ̀gànjọ́ ó jóná gúrúgúrú mọ́lé o níṣẹ́ lọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ pẹ̀lú báwọn ọ̀dọ́ kan wọ́n ní wọ́n kóra wọn jọ o wọ́n ní àwọn ọ̀dọ́ ẹ̀ ní ayabo ilé ẹnìkan tó jẹ́ rìpẹ́tọ̀ ọlọ́pàá eléyìí tó ń ṣiṣẹ́ lára àwọn àgọ́ ọlọ́pàá tó wà lágbègbè edem ìyẹn níjọba ìbílẹ̀ idem ìyẹn nípínlẹ̀ akwa ibom wọ́n ní lóru ọ̀gànjọ́ tí rìpẹ́tọ̀ ọlọ́pàá ti sùn fọ́fọ́ ni o tí ò tiẹ̀ retí bóyá ìṣẹ̀lẹ̀ ìjàmbá kankan ó lè ṣẹlẹ̀ sóhun wọ́n ní ní àwọn ọ̀dọ́ ìyàbò ilé rẹ̀ o ìyẹn ò ní dédé aago méjì ààbò òru wọ́n nígbà wọ́n yàbò bẹ̀ òun náà wọ́n bẹ̀rẹ̀ sí ní da iná yíká inú léhùn o tí wọ́n wáá fẹ́ kan sọná sínú léhùn tẹni títí ṣe rìpẹ́tọ̀ ọlọ́pàá ti sòfọ́fọ́n wọ́n ní àfìgbà tí wọ́n rí pé rìpẹ́tọ̀ ọlọ́pàá ọ̀hún ó jóná mọ́nú ilé gúrúgúrú ni o wọ́n ní wọn ò tún kú òun bẹ́ẹ̀ o wọ́n ní àwọn èèyàn kan tí wọ́n wá jẹ́ ará àgbègbè ọ̀hún òun náà wọ́n wá sọ fún àwọn ọ̀dọ́ ọ̀hún èpè mi wọ́n ṣe yìí ipe kí ló dé wọ́n ní tí ó jáde lẹ́nu àwọn ọ̀dọ́ náà ní pé àwọn wá gbẹ̀san lára rìpẹ́tọ̀ ọlọ́pàá ni o ipe gbogbo akitiyan rẹ̀ lágbègbè ń bí ti ṣe máa ṣe ọwọ́ òfin lò bí ti ṣe máa ṣe ọwọ́ òfin lò láti fìyà jẹ àwọn akẹgbẹ́ àwọn àwọn náà wá wò pákókò ti tó láti dá sẹ̀ríà fún ẹni tí í ṣe rìpẹ́tọ̀ ọlọ́pàá ọ̀hún ni làwọn fi wá dáná sun o bá a bá gbàgbé wọ́n fi yé wa nínú ìròyìn tó kọ sísọ yìí wípé ìyún lágbègbè tá à ń sọ ẹ̀ náà tọ́já pé ń làwọn ọ̀dọ́ kan kóra wọn jọ tí wọ́n sì lọ́ọ́ dáná sun àgọ́ ọlọ́pàá lágbègbè náà o débi pé orí ló kó àwọn ọlọ́pàá tí wọ́n wà lákọ̀ ọlọ́pàá tí orí ló kó wọn yọ o kó tó wá di pé ìṣẹ̀lẹ̀ eléyìí tí wọ́n fi dáná sun rìpẹ́tọ̀ ọlọ́pàá mọ́nú ilé yìí ọwọ́ wáyé o ẹni tí wàá ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Akwa Ibom òun náà ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà tàánú tàánú ó ní ẹni tí í ṣe kọmíṣánná fáwọn ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom ìyún andrew amiagbemi ó lóun náà ti sọ̀rọ̀ o ó ní ìṣẹ̀lẹ̀ ọba lẹ́jàfò ó ní bí ìgbà téèyàn fìgún ọ̀sọ̀ gírí ni ó ló dunni jọjọ ìpè ìkan lára àwọn ọlọ́pàá tó tún wá jẹ́ rìpẹ́tọ̀ ọlọ́pàá òun làwọn ọ̀dọ́ ń lọ ṣekú pamọ́nú ilé tí wọ́n dáná sun ó ní kí ni ìbá ṣe ó ní kí máa máa ṣàwọn èèyàn tí wọ́n máa ń mú òfin lọ́wọ́ ara wọn ẹni tí wàá ṣe kọmíṣánná fáwọn ọlọ́pàá tí wàá jẹ́jẹ́ ìyọ̀n nípínlẹ̀ Akwa Ibom ìpè gbogbo ń tọ́ bá gbà làwọn ò fún o ìpè àwọn ọ̀dọ́ tí wọ́n wá ń di ìṣẹ̀lẹ̀ láabi tí wọ́n fi lọ dáná sun ẹni tí í ṣe rìpẹ́tọ̀ ọlọ́pàá mọ́nú ilé gbogbo wọn làwọn sà kọ̀ọ̀kan o táwọn ó sì fojú wọn winá òfin àbẹ́ ẹ̀ tó lè pọkọ sísọ o. ìròyìn ìtọ́kọ sísọ náà lẹ́ ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ń láǹfààní láti máa gbọ́ láti ìkànnì fresh one zero seven point nine fm Abẹ́òkúta ṣe ti rìpẹ́tọ̀ ọlọ́pàá ilé ìtàwọn ọ̀dọ́ lọ dáná sọmọ́nú lẹ́ńpẹ́lẹ́ Akwa Ibom òun náà mọ ṣẹ̀ṣẹ̀ kà tán ẹ̀já tún mú mi ò níbo ni wọ́n ti mú ẹ jẹ́ kí n lọ mú eléyìí ìyẹn ò nípínlẹ̀ wo ni nípínlẹ̀ Plateau ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ tọ́kàárù mi òun náà tún lè léyìí o níbẹ̀ ni àwọn agbénipa kan mọ̀mọ̀ ti lọ lúgọ sínú gbó wọ́n sì ṣekú pa àwọn tí wọ́n jẹ́ mọ̀jẹ̀síbìn léńjeléńje méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní à ń ṣekú pa wọ́n mọ́nú gbó níṣẹ́ lọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ tó kọ sísọ o ìyẹn nílùú Jos nípínlẹ̀ Plateau ni wọ́n ní ní agbègbè kan eléyìí tí wọ́n pè ní Njeye níjọba àbílẹ̀ kan tí wọ́n pè ní Basa wọ́n ní níbẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ tọkàárù tó tún gbẹnu tẹ́yìn ti wáyé wọ́n ní sàdédé làwọn ọ̀dọ́ mẹ́ta kan lọ mọ̀jẹ̀sí bíi mẹ́ta wọ́n ni ní àlọ́ o ìyẹn ò lẹ́gbẹ̀ẹ́ gbó kan wọ́n ní sàdédé làwọn agbénipa kan yọjú sí ọ wọ́n ní ni à ń sì ra gabu wọn wọ́n ní tí kì í bá aṣọ ọlọ́run tó kó ìkẹta wọn yọ o òun lọ́lọ́ jíṣẹ́ ń tójú rẹ̀ rí lé o wọ́n ní ṣùgbọ́n nígbà tí wọ́n ò fi débẹ̀ ìyún níbi tí ìyún ń sá lọ padà láàrin ìlú lọ́dọ̀ àwọn òbí wọn ìpè báyìí báyìí ti ṣẹlẹ̀ o ìpè gbà táwọn ré kọjá nírònà níbi igbó báyìí wọ́n mọ̀mọ̀ ti ra gabu àwọn ọ̀rẹ́ ẹ̀hún méjì ìporí gan ló kò ń yọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn fẹ́ ra gabu o ṣùgbọ́n nígbà táwọn òbí wọn ò fi débẹ̀ òkú àwọn ọ̀dọ́ méjèèjì òní bá ń bẹ̀ o wọ́n ní bẹ́ẹ̀ ni wọn ò bẹ̀sùbẹ̀gbà tí a ń sì lọ fi tó àwọn ọlọ́pàá létí o wọ́n ní ẹni tí wàá ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Plateau òun náà jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ náà o ó sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ó ní ìṣẹ̀lẹ̀ náà doni jọjọ o ó ní sàdédé làwọn ọ̀dọ́bìn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹ̀rẹ́ kọjá lérònà lẹ́gbẹ̀ẹ́ igbó kan wọ́n ní sàdédé ni àwọn kan tí wọ́n jẹ́ bíi afurasí agbénipa òun náà wọ́n ya wọ́n o débi pé orí ló kó kan yọnu wọn tí wọ́n fi wá ṣekú pa àwọn méjèèjì ń gbẹ̀yìn gbẹ̀yìn ó ní àwọn táwọn jọlọ́pàá ìyọ̀n nílùú Jos nípínlẹ̀ Plateau àwọn ti bẹ̀rẹ̀ sí ní fimúfilẹ̀ fimúfin òkè báyìí láti lè bá a rí dájú pé àwọn fi kélé òfin gbé àwọn amòòkùnsìkà ẹ̀dá tó wá ń di ìṣẹ̀lẹ̀ láabi náà o àbẹ́ ẹ̀ tún rí pọkọ sísọ o. láti ìpínlẹ̀ Plateau ẹ jẹ́ kí n tún mú ìròyìn míì kódà ìròyìn eléyìí ó ṣeni láàánú púpọ̀ púpọ̀ béèyàn bá jorí ahun bọ́ bá dájú pa ó ó ṣeéṣe kó mi ọ́ bọ́ lójú ẹ̀ o níṣẹ́ lọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ tọ́ mọ̀mọ́ kọ sísọ o pẹ̀lú bí arábìnrin kan mọ̀mọ́ ṣe ti mú àdá ó sì fi bẹ́ẹ̀ ya rẹ̀ ó fi dù lọ́rùn o arábìnrin òun náà lọ́jà pé wọ́n pokọ rẹ̀ ní blessing jimoh wọ́n ní lánà òde ìmọ̀mọ̀ ni níṣẹ́ ni arábìnrin blessing jimoh eléyìí tó fi ìlú kan tí wọ́n pè ní ilẹ̀ olújì nípínlẹ̀ ondo ṣe ibùgbé wọ́n ní arábìnrin mọ̀mọ́ ní ti máa ń fẹ̀sùn kan ìyá rẹ̀ tó bí lọ́mọ o ipe òun lọ wà nídìí ìṣẹ̀lẹ̀ bóun ti ṣe máa ń ní gángan tí òun è e ṣe dáadáa nígbà míì tọ́já pé bí ìgbà tí kọ́ńtásẹ̀tì ọpọlọ ti ganu ni wọ́n ní ní máa ń fẹ̀sùn kan yá rẹ̀ o wọ́n ní àṣì arábìnrin blessing jimoh àṣọ ti ní àwọn èrò burúkú burúkú burúkú nú eléyìí tí ó ṣe fún ìyá rẹ̀ o wọ́n ní sàdédé mọ̀mọ́ ní ìyá rẹ̀ iná lọ́wọ́ àánú ilé o wọ́n ní ní arábìnrin blessing jimoh lọ́ba mú àdá látẹ̀yìn ó sì fi gé orí ìyá rẹ̀ àfi fẹ́ù wọ́n lẹ́ni tó wá jẹ́ àbúrò rẹ̀ pọ́lọ̀ ló ní ọwọ́ àánú ilé o wọ́n níyàn lọ́wọ́ ń gbọ́ tí nǹkan kan ń jà pòtòpòtò nígbà tí èdè bẹ̀ ìyá wọn lọ́ba nú àgbàrá ẹ̀jẹ̀ tí wọ́n ti gé lórí o ó sì bá ẹ̀gbọ́n rẹ̀ ìyàn arábìnrin blessing ń bẹ̀ wọ́n ní arábìnrin blessing lọ́wọ́ ajẹ́ pé ó ti bímọ mẹ́rin o ṣùgbọ́n torí iṣẹ́ ibi tó fẹ́ ṣe ló fi wá láti ilé ọkọ rẹ̀ wá sọ́dọ̀ ìyá wọn bí ìgbọ́ wá kíyà àsọwọ́ àṣekúpàyà ni o wọ́n lẹ́ni tó wá jàbúrò rẹ̀ tọ́jọ́kùn ńlọ́wọ́ sáré bíi tẹ̀kọ́ agége lọ sí àgọ́ ọlọ́pàá o ìpọ̀rọ̀ ẹbí kọ́ lọ̀rọ̀ ilé yìí o àwọn ò ní fi mọ́ lọ́rọ̀ lé o lọ́ba sáré lọ àgọ́ ọlọ́pàá ló sì lọ́ọ́ fi tún létí ń káwọn ọlọ́pàá tó wá fi kélé òfin gbé ẹ̀gbọ́n rẹ̀ ìyọ̀n blessing jimoh ẹ wá máa gbọ́rọ̀ o nígbà tí ẹni tí í ṣe afurasí tó ṣekú pààyà rẹ̀ tí ó dé àgọ́ ọlọ́pàá táwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní fìbéèrè pò nífòpọ̀ ìpè arábìnrin èmi lórí lọ́bẹ̀ tó fi garo ọwọ́ èmi ló dé tó o fi ṣekú pàyà rẹ tó gé yà rẹ lórí tó fi gbẹ́mìí mì nígbà tí ọmọ wẹ ọmọ ẹgbọn ti ń wí o oníṣẹ́ rí yá òun yìí ó ní ń lọ òun lè kọ ẹ̀dá tó wà ń di ìṣẹ̀lẹ̀ bó ti ṣe jẹ́ pò mọ́ ní gángan lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ọpọlọ òun ẹ e ṣiṣẹ́ dáadáa ó ní ó sì máa kó òun sí rònú gidi gan ó ní òun wá tọ̀ ẹnìkan lọ tí í ṣe pásítọ̀ ó ní pásítọ̀ òun yìí ó ní lọ́wọ́ o ìpè yá àwọn ńlọ́wà nídìí ìṣẹ̀lẹ̀ bóun ti ṣe ń ní gángan látọdún ìwá ipe ìyá àwọn lè kó ẹ̀dá tó wà ń bẹ̀ o ó ní ńlọ́wà sọ pé ìyá àwọn àjẹni o ó lóun lòún fi wá pe àárọ̀ àti ọ̀dọ̀fín inú òun ipe bóun bá tiẹ̀ mú ìyá òun kúrò lókè pẹ̀ bóyá gángan tí máa ń ṣe òun tó fi ṣe òun bóyá ajẹ́ kúrò lára òun o ó lérè ìdí tóun fi bẹ́ ìyá òun lórí o ó tún sọ̀rọ̀ ó sọ̀rọ̀ síwájú ó ní tẹ́ ẹ wá rí nígbà tí òun ṣe kinní tán tóun ṣekú pàyà òun tán ó ní nígbà náà lójú òun tó dà o ó ní ṣùgbọ́n tó tì náà ní pé pásítọ̀ òun lọ́sọ̀pá jẹ́nìyá òun òun ló fi gángan kàn òun o òun ló ń fi ṣekú pàyà òun àbẹ́ ìwà rí pọkọ sísọ o ṣùgbọ́n ẹni tí wàá ṣe alukoro ìyún fún iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Ondo òun náà sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà o ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé ó ní arábìnrin tó jẹ́ afurasí òun ló ti wà lákàtà àwọn ọlọ́pàá o oníṣẹ́ wárí ẹni tí í ṣe kọmíṣánná fáwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo olóò ti gbé àṣẹ kalẹ̀ kàṣàgbùà ipe káwọn ọmọ ìjọ́rọ̀ rẹ̀ ọmọ ní àgọ́ ọlọ́pàá tí ẹni òfin gbé o káwọn ó tètè tàtàpòrò ọ̀rọ̀ rẹ̀ lọ sí ẹ̀ka eléyìí tí ń rí sí ìṣẹ̀lẹ̀ ìwọ̀ ọ̀daràn àtàwọn ìṣẹ̀lẹ̀ tó lágbára lágbára tó láka kìmí ìyàn nípínlẹ̀ Ondo káwọn ó gbé lọ síbẹ̀ o kíṣẹ́ ìwádìí ó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ rẹ̀ ń bẹ̀ báwọn bá ti wá parí ìyàn káwọn wá gbé lọ ilé ẹjọ́ o àbẹ́ẹ̀ tún rí pọkọ sísọ o. tó ẹ̀yin èèyàn wa mo ti ka àwọn ìròyìn tó kọ sísọ lọ́kọ̀ọ̀kan èjèèjì mo ti kà wọ́n sí ilé títán àkókò nìyí tẹ́ mọ̀ bá a dá sí àwọn ìròyìn náà àwọn ojú òpó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa eléyìí tẹ́ mọ̀ láǹfààní láti pèsè ní zero eight zero three three two two ten seventy nine àti zero nine zero seven eight zero zero ten seventy nine. hello.

ẹ ọkọ̀ sísọ o. ẹ ṣeun ìròyìn tó kọ sísọ náà lẹ́ ń láǹfààní láti máa dá sí ìkànnì fresh fm abẹ́òkúta láwà. hello. hello ẹ ti wà ń bẹ̀. hello ẹ káàsán. ẹ káàsán ó kọ yín àti ibi tẹ́ ń pè. ó kọ sísọ o evangelist kẹ́hìndé fásẹ́gun ń pin láti dàrú. à ń gbọ́ yín. jẹ́ rí ẹni tó pààyà ẹ̀yẹn èyí táwọn pásítọ̀ náà dánú ẹ̀ ní zóhun o. Hmm tí ìyá ẹnìkan bá tiẹ̀ lájẹ pásítọ̀ ò lẹ́tọ̀ọ́ láti sọ fọmọ yẹn pé ìyá ẹ̀ lájẹ o ọ̀pọ̀ ọgbọ́n ló máa fi sọ fún aṣọ fún pé kó gbàdúrà sọ́dọ̀ ọlọ́run ni o hmm. ìtàwọn ìránṣẹ́ ọlọ́run dánú ẹ̀ ló pọ̀ o ó kọ sísọ o. ẹ ṣe o bá a bá tún rí ìpè kan gbà sí hello hello ẹ ti wà ń bẹ̀ o hello. hello. ẹ káàsán ẹ ká sọ. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. orúkọ mi ni ìfàṣẹ́gun láti sóyọ́yè. à ń gbọ́ yín o. ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ yẹn ó bá lẹ́lò pọ̀ o. hello. ẹ bá mi súnkún òǹdè rédíò yín tàbí kẹ́ ẹ yín lẹ̀ ìròyìn tó kọ sísọ náà lẹ́ àti mọ̀ bá a dá sí ìkànnì fresh fm abẹ́òkúta la wà. hello. hello ó kọ sísọ o. ẹ káàsán. bàbá rẹ̀ màá ní ṣubú lágbára ọlọ́run. àmì o orúkọ yín. aṣíwájú fatai aṣíwájú fatai láti yẹn ti lọgbẹ. à ń gbọ́ yín. Ah, ó jẹ́ nǹkan tó báyọ̀ jẹ́ ọmọ tó pàyà yẹn ni ó yóò kú jẹ́ ká tó. Hmm. àwọn òjíṣẹ́ ọlọ́run náà ìgbọ́n tí wọ́n máa rí síyàn kó máa mọ̀ dáadáa. Hmm. eléyìí ó jẹ́ nǹkan tó báyọ̀ jùlọ kan jẹ́ lágbára ọlọ́run ọmọ òdìṣẹ́ pípa wá iṣẹ́ fún ètò. àmì o. hello. hello. ẹ káàsán. hello. ẹ káàsán láti gbọ́ra excellent. kí lorúkọ yín. excellent láti gbọ́ra. a gbọ́ yín dáadáa láti gbọ́ra. láti gbọ́ra adédèrò darí excellent. ẹ̀hẹ̀n à ń gbọ́ yín báyìí. nípa ìlú tí ẹ fáàgì ń bẹ̀rẹ̀ lórí ó yẹ kí wọ́n gbé pásítọ̀ tó sọ fún obìnrin yẹn hello. hello. ó yẹ kí wọ́n gbé pásítọ̀ tó fún obìnrin yẹn kí wọ́n sì wá lórí ẹ̀. Hmm. ìgbà tí mo lẹ́ sọ lásán yẹn kí wọ́n. a ti fa kò mú òkun yọ ẹni tó pè wọlé hùn bá a bá tún rí ìpè ẹyọ kan gbà sí i tó rọjò mùsùlùkù hello. hello ẹ ti wà ń bẹ̀. hello. ẹ káàsán. ẹ káàsán. orúkọ yín àti ibi tá ẹ ti ń pè. ó dín ló ń sọ̀rọ̀ láti yọ bọ́dá oko. ẹ bá a ṣe pápá pa. pa, pa ẹni tí ó pa ìyá ẹ̀ yẹn òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí hmm. nígbà tó ti wá pa ẹ̀ náà tán ní ìsìn ìbàdí sí ààrẹ ti yá ọ̀la hmm. ọ̀ká má ẹ ṣeun ọlọ́run aṣáánú wa ó kọ sísọ o àmì o ẹ yára fi gígùn báwọn tó o ibi tá a bá dé lọ́sàn-án tòní lórí ìròyìn tó kọ sísọ òun náà látọ̀ra gẹ ní pété lórúkọ aláṣẹ àti ìgbìmọ̀ olùdarí ìkànnì tá a wà yìí lórúkọ Victor David Victor Ajiboye àti lórúkọ Yínká Adéríbigbé eléyìí tí wọ́n ti ń tẹ̀ tẹ̀ fi ń láǹfààní láti máa gbọ́ mi kètèkètè ńlẹ̀ látẹ̀kan lórúkọ àwọn èèyàn wọ̀nyí òun náà lèmi Túndé Hamzat bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ ni mò ń dágbére fún yín lórí ìròyìn tó kọ sísọ fún tọ̀sán tòní pé ìpàdé wa bí adùn bí oyin ni. Abẹ́òkúta one oh Fresh FM 107.9 oh seven point nine Abẹ́òkúta. ó kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mì Fresh one oh seven point nine FM lábẹ́ Olúmọ wọ́n ń gbọ́ lókè lálá Ẹ̀gbá la wà nílùú Abẹ́òkúta. darling sweetie mi my darling súnmọ́ mi lóru my darling kájọ máa gbádùn ara wa. súnmọ́ mi my darling. súnmọ́ mi yé. my darling olómi my darling sweetie mi my darling súnmọ́ mi lóru my darling kájọ máa gbádùn ara wa. campeón mundial. má bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ kọ́ lẹ́nu ẹ̀ ò má má jẹ́ òbínú. mọ́ mi lóru my darling kájọ máa gbádùn ara wa. súnmọ́ mi my darling. súnmọ́ mi yé. my darling olóhùn mi my darling sweetie mi my darling súnmọ́ mi lóru my darling kájọ máa gbádùn ara wa. ti pẹ́ ń dán yín. èrè ni ó jẹ́. lónìí ti pẹ́ ń dán yín. èrè ni ó jẹ́. lónìí ti pẹ́ ń dán yín. èrè ni ó jẹ́. aya tó bá ní sùúrù. èrè ni ó jẹ́. ọkọ tó bá ní sùúrù. èrè ni ó jẹ́. fáyà tó bá ní sùúrù. èrè ni ó jẹ́. kọ́kọ́ tó bá ní sùúrù. èrè ni ó jẹ́. lónìí ti pẹ́ ń èrè ni ó jẹ́. lónìí tí pẹ́ ń dọ́yìn. èrè ni ó jẹ́. lónìí tí pẹ́ ń dọ́yìn. èrè ni ó jẹ́. lónìí tí pẹ́ ń dọ́yìn. èrè ni ó jẹ́. nítorí ọlọ́run kò sí mọ́ mi jọ. èrè ni ó jẹ́. ṣé mi ṣọ́ fún ọ̀rọ̀ mi ọkọ ẹ̀. èrè ni ó jẹ́. ìrọ̀rọ̀ pẹ́ títí láéláé. èrè ni ó jẹ́. tí pẹ́ ń dọ́yìn. èrè ni ó jẹ́. aya tó bá ní sùúrù èrè ni ó jẹ́. ọkọ tó bá ní sùúrù èrè ni ó jẹ́. wáyà tó bá ní sùúrù èrè ni ó jẹ́. ọkọ tó bá ní sùúrù èrè ni ó jẹ́. lóní ti pẹ́ ń èrè ni ó jẹ́. lóní ti pẹ́ ń èrè ni ó jẹ́. lóní ti pẹ́ ń èrè ni ó jẹ́. lóní ti pẹ́ ń èrè ni ó jẹ́. nítorí ọlọ́run kò so mọ́ mi jọ èrè ni ó jẹ́. a kì í lajọ ẹni sílẹ̀ kìtàlùbọ̀ wọ̀ ọ́ ẹ̀yin òbí tẹ́ bẹ̀sù gbẹ̀gbà tẹ́ ń gbọ́jà láwọn ọmọ léńjẹ léńjẹ lórí aburú kan kò ní ṣẹlẹ̀ láwọn ọmọ wa àmọ́ ká rántí pé kójú má rí